bí Umar radiyallahu anhu bó ti kó aláwọ̀ ẹ̀kọ́ tó pọ̀ nípa ojúṣe ilé wa ìjádarí wa ọ̀dẹ wa. asílẹ̀mù ń bẹ pẹ̀lú Umar wọ́n jáde wọ́n wá rí náà kan lọ́ọ̀kan. o súnmọ́ bẹ́ẹ̀ ó sálámà ó sì gbàdá wá. wọ́n ọba ní dáadáa kankan mú wá arábìnrin kan fèsì bẹ́ẹ̀ táwọn ọmọ kéékèèké sì ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n sunkún. mọ́rùn ní kí ló tí àwọn ọmọ yìí sunkún ó ní ebi ní ń parọ́ mọ́rùn ní kí ló wá ń bẹ lórí iná ó ní kò sí nǹkan kan bẹ bẹ́ẹ̀ tí wọ́n bá pẹ́ títí wọn ajẹ́ sùn ọmọ ọ̀gbọ́n kan tọ́ ọ̀bẹ lọ́dí ọlọ́wà á ní nígbà tí ń gbọ́rọ̀ arábìnrin ìbànújẹ́ bá a nínú ọkàn torí pé kó jẹ́ni tí máa ń sọ pé lọ́wọ́ ẹ̀ náà bá wọlé. asirat fil madina tí kẹ́tẹ́kẹ́tẹ́ kan bá ta tó bá madina ọlọ́run bí mílíọ̀nù rẹ̀ parí ọjọ́ kìíyàmù Umar bin Khattab lọ ogbó oúnjẹ asilamu ṣetán láti bá a gbé Umar sì sọ fún pé innaka lan tahmil wizri ojúṣe mi ò lè bá mi gbé ìrẹ ọkọ ìyàwó rẹ ò lè bẹ ojúṣe rẹ lọ́jọ́ kìámà ọlọ́run bí ẹlẹ́rẹ̀ lọ́jọ́ kìámà ìrẹ ìyàwó ọkọ rẹ ò ní lè bẹ pé lọ́jọ́ kìámà ìwọ lọ́lọ́run máa fi léèrè ń pa tiẹ̀ lọ́jọ́ kìámà bẹ́ẹ̀ ìwọ ọmọ kálukú wa kó lúnà mẹ́sàn-án gbogbo ayányá náà ni ajá tí wọ́n ṣèbéèrè pa lọ́jọ́ kìámà nígbà tó ń bìnrin yìí tí wọ́n gbóúnjẹ lọ́dọ̀ rẹ̀ tó fún àwọn ọmọ rẹ̀ lóúnjẹ lẹ́yìn tí wọ́n dáná tán tí wọ́n jẹ ó sì sọ fún Umar pé ìwọ lọ fi ń tọ́ sí adarí ju Umar ti ń bẹ lórí òye lọ láì sì mọ̀ pé òun náà ni Umar eléyìí lórí wípé Umar radiyallahu anhu ó ṣe alápá tètè ipò rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n sì béèrè wọn náà béèrè lọ́wọ́ ara rẹ ipò ibo lọ́lọ́run fi ẹ́ sí bọ́ọ̀ bá wá ní nǹkan kan tó ń darí béèrè lọ́wọ́ ara rẹ pé ibo lọ́ọ́ darí ẹ̀mí ara rẹ sí ọkàn rẹ òun náà ni àkọ́kọ́ nǹkan tó darí ibo lọ́ọ́ ń darí rẹ sí kí ló ń fi ń bọ́ ọkàn náà kí ni ti ń wọnú ọkàn rẹ kí ni tó ń fi síbẹ̀ kí ni ti ń mọ̀ gbogbo nǹkan tí a bá fi sínú ọkàn náà òun náà ni ó jẹyọ ní oríkèéríkèé ara wa torí wípé etí ń jẹ́sìn máa wọ́n kọ̀rọ̀ fi qalbi wa saddaqa bil amal ní tó sodo sínú ọkàn ni tí sí ara wa sì gbé jáde olùkọ́ ọ̀bẹ lọ́kùnrin lóbìnrin káre ara wa káre mọ̀lẹ́bí wa ká sì rí àwùjọ wa pẹ̀lú àwọn kan tí ń bọ̀ wọ̀nyí àkọ́kọ́ husnul murafaqa kálẹ́ni tí a ó máa bá rìn tó jẹni tó sunwọ̀n turku sẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ó ní la tusahib illa mu'mina má bẹ́ẹ̀ nìkan kan rí o àbí kó jẹ́ múmìnì wala ya'kul ta'amaka illa taqi kò sì sẹ́ni tí ó gbọ́dọ̀ jẹ́ǹjẹ́ rẹ̀ àfẹn tó bá páyà ọlọ́ọ̀bà àdìsí náà pẹ̀lú àwọn àhàdìsí míì tí ó kún lọ́wọ́ àwọn onímọ̀ sọ pé hadith náà hasan ni. torí bẹ́ẹ̀ al-mujawaratu mu'athira ẹni tá n bá ń bá rìn àmà lápá tó bá ń bá yàn kéèyàn rìn àwọn ọmọ ẹ̀rí ó máa kọ́sí rẹ̀ ọ̀dẹ̀dẹ̀ ẹ̀rí ó máa rí ìyàwó rẹ̀ náà máa lápá látara rẹ̀. al-muraqaba máa kíyèsí ara rẹ̀ kó máa kíyèsí ntọ́ ọ̀bá ń ṣe. تصف الدواء للاستقامة وضدنا كيما يصح به وأنت سقيم أن طب أنصفي أن صفيع ولا كوكيم بتوو لله أن صف قرط القرآن بتوو كي أن لا ما لك موسى الليل إذا تلبسن سلوى بالمراقبة àwọn máa tún ọ̀dàdà wa tó àwọn sì máa tún ipò adarí wa tọ́lọ́wọ́ sì béèrè بالرفق والوئن فالرفق لا يكون في شيء إلا زانه ẹ̀dẹ̀ òní máa sí nínú kankan pẹ̀lẹ́kùtù òní máa bẹ ní nǹkan kan àfi kó máa kọ́sọ̀ bá a. kíkan líle kìí máa tún nǹkan ṣe. ìyàwó rẹ tó kù díẹ̀ níbi hijab máa fẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé fún un. púrógámù tó ń bá ń lọ máa mú un lọ. máa kí hadith fún lélẹ̀ ọkọ̀ kan ní díẹ̀díẹ̀ díẹ̀ yóò padà gbọ́ ẹ àṣẹ líle líle yìí máa dà nǹkan rú rúkúrú sálá Muhammad oníwàlá yóò zà án ṣe ìlà sára wọn ò sì ní yọ pẹ̀lẹ́kùtù kúrò níbi nǹkan kan àkókò kó sùtà bá. àwọn máa tọ́ dẹ̀dẹ̀ wá sí àwọn máa tún mọ̀lẹ́bí wá sí. bẹ́ẹ̀bọ́ọ̀lù pẹ̀lú ẹgbàá lọ́nà wo tún lé sí pẹ̀lú ẹgbàá ó sì wá jẹ́ abẹ́lẹ́gbàá ó sẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith ìbẹ̀nu musnadu ahmed ó ní alẹ́kùn sọ̀rọ̀ ẹ máa fẹ́ bá kọ́ ò haythu yarahu ahlul bayt níbi táwọn ará ilé ó ti máa rí i. fàìnáwó lahum ádàbò torí pé kọ́ ni ó jẹ fún wa. gbẹdẹmukẹ òsínú ẹ̀sìn. ẹlẹ́nàmọ́ mi àṣírí jẹ bẹ́ẹ̀ anábìíní sallallahu alaihi علموا أولادكم الصلاة وهم أبناء سبع سنين أقوم ما ينبوت ما كانوا لما دمجي وضربوهم عليها وهم أبناء عشر وما زلقوا ما دمي وأنوا أنوا أسنلوا إمام بانوي إمام بنلاكيس إمام بوماجة إمام بياجة يوسف بانوليجة سنة كنا النبي صلى الله عليه وسلم ní ìbámu sí pé ń fi ń hàn bá nama arábìnrin yìí dá darabtum fajtanibul wajha bẹ́ẹ̀ bá nama ẹ jìnnà sójú àti tí ń tọ́ka ni pé ẹ nà ó àmì ẹ má nna gbogbo àwọn tí lónìí nínú àwọn olórí torí pé máa jẹ màá tó tẹ̀síwájú mi ìwádìí rẹ̀ ó ní ẹgbà tí ń bá ń báyàn lára í máa ń sẹ́ndì sígínà kan sínú làákàrẹ̀ pé kí n tí mo ṣe yóò tọ́ ẹlò ẹ̀sìn wá sì ju ilé lẹ̀ kí ló wá fà tó yẹ sí pé àríkọ́sí èrè orí tv lọ ti mú ẹ̀sìn sì ṣe lè balẹ̀ lẹ̀ wa. àwọn ní ìṣáájú a máa kódà nínú rẹ̀ náà ni àlàáfò ká máa kọ́mọ ká kọ́mọ lẹ́bí wa ká tún dẹ̀dẹ̀ wá ṣe pẹ̀lú mímójú kúrò. Anas bin Malik oní khadamtu Rasulullah sallallahu alayhi wa sallam ashra sinin mo ṣe bọ̀ ẹ́ sí anabi lọ́dún mẹ́wàá wọ́n máa kọ́ ọ̀la lè mú fin qattu anabi ò sì sọ̀rọ̀ sí ọ̀sìn mi nílẹ̀ lọ́sọ̀ sọ. mélòó mélòó bàbá ti ń tọ̀dẹ̀dẹ̀ ara rẹ̀ rú nítorí pé ìmọ̀ yàlébùyàwó rẹ̀ lójú àwọn ọmọ rẹ̀ olórí ikú o ìyàwó rẹ̀ ní pé o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kódà pé bíyàwó ẹni bá ṣe ń jẹ tó kù díẹ̀ káàtó kò pa amúnú ẹ̀sìn káwọn ìyàlébù rẹ̀. màába nàbí sallallahu alaihi wasallam ta'aman qattu anábì ìyàlébù oúnjẹ iníṣẹ́ àhùn akẹ́lẹ́ bó bá wù yóò jẹ wẹ̀nkẹ̀rẹ̀ àhùn tẹ́rọ̀kà bí ò bá sì fẹ́ yóò pa á tì anagba ìṣekúṣe oṣù olúwaṣe ọtí ń bú o sì ti jẹ́ kó ọtí ta gbogbo gbogbo gbìyànjú tó ṣe kíchìnì fún ọnù kò ní jẹ́ kọ́ dẹ̀dẹ̀ ni ó tó inú rẹ̀ ò sì ní dùn kódà yóò mọ ẹni kó ń bẹ nínú pẹ̀kùn. aláàtòbí sábà ti di ìmọ̀ máwọn ẹ̀dẹ̀ tẹ́sí mú wá fún wa ara rẹ̀ náà ni kánà fún tuntun lóbìnrin nínú ilé ara ẹ̀ṣẹ̀ ìwọ ìjáàbò nínú ilé lọ́mọ ọmọ jágbe kódà kò ní ṣe pẹ̀lú kùránì rẹ tó ń ké ọmọ kẹ́kọ̀ọ́ ló ń gbàdúrà mi níbo ló wà. iṣẹ́ ń tún sọ wípé bí wọ́n máa wò tó máa wọ àjábò ní ìdá láti ní wọ́n máa wọ àjábò. àṣeyáyì tí wọ́n máa ń najú tó níbi àwọn obìnrin tí ń bẹ́ẹ̀ bí sẹ́ẹ̀ rẹ̀ sẹ́kẹ́tì rẹ̀ ti ń yí ti ń bọ̀ ti ń yí ti ń bọ̀ tó wò ó. ń bẹ lára ìyàwó rẹ̀ náà tó ọba fún láyè rẹ̀ láti tó máa ṣọ̀ṣọ́ fún ọ. ìbùnà àtọ̀gbọ́n náà sálà fún láwọn máa nífẹ̀ẹ́ káwọn sọ̀sọ̀ fáwọn aya wọn gẹ́gẹ́ báwọn tí máa fẹ́ káwọn aya wọn sọ̀sọ̀ fáwọn. àṣekà ní báyìí láti jẹ́ kí nǹkan òdùnnú máa lọ́nu lé lára tí ń túmọ̀ lẹ́bí ṣe nù ọlọ́run sì bí wá ń pa rẹ̀ gbàgbọ́ wá fẹ́ tání àtàn làwọn ṣe gbolegbole lẹ́wọ́ lọ surprise ìtọ́ gbé kalẹ̀ lẹ́ẹ̀mílẹ́ kí lọ ṣe fún. bẹ́sẹ̀ lọ ni kó máa fi ṣe bẹ́ẹ̀ èrò ló lè yóò wá tó báyìí kò lè tó ìwọ náà tọ̀ sí dọ́gbandọ́gba láàrin àwọn ọmọ pàtó fún kan lẹ́bùn fáwọn míì náà lẹ́bùn torí pẹ́sìn nípa nàbí sọ̀rọ̀ sọ́làmà ni ẹ sí dọ́gbandọ́gba láàrin àwọn ọmọ yìí nípa ìtọrẹ àánú nípa ìfún ọlẹ́bùn. àwọn tún àwùjọ wa ṣe ọ̀gọ̀rọ̀ wa gbà tá a bá fẹ́ gbalẹ̀ àìkíyèsí àbí àtòsọ̀rí àrùn àwùjọ tó sunwọ̀n tó ṣe déédéé yẹ kó ti jẹ́ pé túláàsì ni kéèyàn wálé tó ní hijab gómìnrin ti ń wọ hijab ilé náà máa wọ hijab ilé wo ilé ti ṣe pé wíńdò rẹ̀ ò bọ́ síbi táwọn èèyàn ti máa nàjú tọ́lẹ́hà rẹ̀ ilé wo ilé tó ṣe sí pé nígbà tí ìyàwó bá ń wẹ̀ lọ́wọ́ àwọn èèyàn ní máa wọ lókè pé kó ìyá alágbádá ó fà tí ò dáa ti máa ń wọ hijab nù ilé ò ní sunwọ̀n bẹ́ẹ̀ torí pé ọ fẹ́ àwọn fáwọn èèyàn ni. bẹ́ẹ̀ náà ló wá dójúṣe fún wa wípé ọ̀dẹ̀dẹ̀ wa ilé tá a gbà ká máa kíyèsí pé kí ni àwọn wàsáìlù tẹ́lbíà ti ń bẹ láwùjọ wọn. yálà mọ́ṣáláṣí ilé ẹ̀kọ́ tó sún wọn ni àlàkọ́ọ̀tù tí ń ti máa gbọ́rọ̀ ẹ̀sìn wọlé bẹ́ńbẹ́. àwọn èèyàn máa ń múlé ti àwọn mọ̀ṣáìlì láti lè máa kẹ́kọ̀ọ́. rárá o ibi tó súnmọ́ jà làwọn máa wá káàkiri ibi tí ń ti rí mọ́tò ọjà ibi tí ń ti tètè rówó ibi tí bísíǹsì ó ti yá gbogbo nǹkan wọn ò sún wọn ọ̀dẹ̀dẹ̀ ò lè dùn lára ojúṣe wa kálukú tọ́lọ̀ òbí wa ń parí lọ́jọ́ àkèyàmọ̀ jísẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam fífi wà pé bá a bá ṣe yáàyè fóbìnrin a ṣe yáàyè fún gbogbo àwùjọ látara bẹ́ẹ̀ anábìá máa ṣe yáàyè àwọn obìnrin lọ́nà òkú báwọn àyàwó ànábì sallallahu alaihi wasallam kódà bá ń bá ń bẹ níbi ṣíṣe nǹkan oṣù ànábì ó máa bá wọn ṣeré yóò máa ṣe dáadáa sí wọn. ilé àkíyèsí ìkan náà ni wọn ṣàlàyé pé tá a bá ń ké pé pé kọ́bẹ̀ ó dùn tí n tá a sì fi ń ṣebẹ̀ wọn ò wọn ọbẹ̀ wọn lè dùn òun ló fà á tẹ́lẹ̀ mọ́mú tí ń sọ pé al-mar'atu imadu al-usra obìnrin náà ló kó nulẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ sí pé al-usratu asasu al-mujtama fámìlì náà ni òkú àwùjọ. àṣìbá bá pèsè obìnrin arábìnrin khayrukum khayrukum li ahli ẹni tó dáa jù lẹ́ni tó dáa jù sáwọn aráalé rẹ̀ mélòó nù wà lẹ́ni tí máa rẹ́rìn láwùjọ tí máa náwó dáadáa sáwùjọ àmọ́ kì í ra kódà kó jẹ́ lọ́ọ̀fù kì í ra fúnyàwó rẹ̀ kódà kó ṣe nìkọ́ọ̀bù kìí rà fún ìyàwó rẹ̀ ìjáàbù tí ń ti ń wọ̀ látọ̀dọ̀ tó ti fẹ́ náà ní wọ̀ ó sì ń fẹ́ kí inú ilé òde ó tó bọ́ ọ bá ń ṣe ti ń tò máa nínú kódà kó ṣe nǹkan kékeré náà ní gba ìyàwó mi kó bẹ́ẹ̀ ra nǹkan ìwálé inú rẹ̀ ó dùn bínú rẹ̀ bá ń sì ti ń dùn inú títọ́ àwọn ọmọ rẹ̀ ló sì máa rọrùn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní má akramahunna kò sẹ́ni tí ó ṣàpọ́nlé obìnrin illa karim àfẹ́ni abíyì wa ma ahanahunna illa la'in ẹnì kan ò tàbùkù obìnrin àfẹ́ni àdánù nínú tá a máa fi tún àwùjọ ṣe tá a sì máa fi tún lè wá ṣe òun náà làdúrà gẹ́gẹ́ tí ń bẹnu suratul Furqan Rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yun. واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء كما بلغ فرع حتى يكون نبي abẹ náà fún ìdílé wa fọlọ́n sì wá lẹ́ni tí ó máa kírun tí ó pe súnà nábì dúró tí ó dúró ti tawhid tí ó jìnà sí àwọn ẹbọ ilé àtàwọn akàsọ míì nínú rẹ̀ náà ni jíjìnà sáwọn ẹni ẹ̀ṣẹ̀ jíjìnà sí àwọn ẹlẹ́bọ kí kóra ró kúrò níbi àwọn aládàádálẹ̀ irú tí ń bẹ lákọ̀ọ́mọ̀ náà ẹni ìṣáájú albid'atu sharrun min al-ma'siyah àwọn àdádálẹ̀ wọn burú ju ẹ̀ṣẹ̀ lọ ìmúlétì àwọn násífà àwọn kọ̀ríbà àwọn púpọ̀ oníranran àwọn aládàádálẹ̀ ká jìnà sí i kódà mùsùlùmí mi ẹ̀pẹ́ ṣọ́ọ̀tì nílé rẹ̀ wà tí ò bá ṣọ́ra láti máa hánà àwọn ọmọ rẹ̀ nípa tẹ́tí gbá àwọn nǹkan rẹ̀ àti ìyàwó rẹ̀ wọ́n máa kọrin láì jẹ́ sí pé wọ́n sì máa mà wọ́n máa tẹ̀lé àwọn nǹkan kófòrò yìí láì jẹ́ sí pé wọ́n máa mà abẹ́lọ́ba kí wọ́n tún ẹnìkọ̀ọ̀kan wá sí ó sì tún ọ̀dẹ̀dẹ̀ wá sí ẹ má jẹ́ agbàgbé Allah subhanahu wa ta'ala sọ pé tọrọ bìkẹ afọlọ́run bá ṣẹlẹ̀ ganas alanahum asma'in àwọn bí wọn pátápátá àmà kánú ya'malun nípa gbogbo tí wọ́n ń ṣe níṣẹ́. waqifuhum ẹ dá wọn dúró bẹ́ẹ̀ lọ́lọ́run ti máa sọ lọ́jọ́ àkìyàmọ́ innahum mas'ulun gbogbo apáta náà la gbójúṣe lé lọ́wọ́ a sì fẹ́ find out lọ́wọ́ wọn nípa ojúṣe ojú tí a gbé fún wọn kí náà fi ń wò nípa ojúṣe ẹnu tí wọ́n fi ń sọ etí wọn kí wọ́n fi ń gbọ́ ọkàn tá a fi jìn wọn kí wọ́n fi ń rò ọlọ́run ó lọ́wọ́ wa nípa ìjẹ́ mùsùlùmí ìdẹ̀ra tó fún wa nípa ìjẹ́ mùsùlùmí bóò láti ṣe ǹjẹ́ bó bá bá gbàgbọ́ báyìí ní ìṣáájú ti ti gbàgbọ́ ǹjẹ́ sí ìsìláàmù wà ní sun ọ̀dúnkù ti wáyé lọ látara bẹ́ẹ̀ ojúṣe wa gẹ́gẹ́ bí adarí ojúṣe wa gẹ́gẹ́ bí alámòjútó àwùjọ ojúṣe wa gẹ́gẹ́ bí ọkọ lọ́ọ̀dẹ̀dẹ̀ ojúṣe wa gẹ́gẹ́ bí òbí láyà àti ní ọkọ bẹ́ẹ̀ ojúṣe wa gẹ́gẹ́ bí ọmọ ojúṣe wa gẹ́gẹ́ bí ẹni tí ń bẹ lábẹ́ kápá àwọn nìkan ojúṣe wa láàrin ara wa sí ara wa déédéé àti dọ́gbandọ́gba àti ìṣẹ̀sì bótítọ́ hádà wa sallallahu ala muhammadin wa ala alihi wa sahbihi wa sallim wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. jazakumullahu khairan jazaa abẹ́ ọlọ́run ọba fún àwọn ọ̀sáàzì wa kí ọlọ́run àti àlékún mímọ̀ wa àti ẹnì kọ̀ọ̀kan wa náà ó ṣe kò sí ní ti gbogbo ọ̀tí mú ẹ̀yà kọ̀ọ̀kan èyí tó ní bá gbogbo bá kù sí láti lọ tún ibẹ̀ ṣe nísìnyí báyìí á ní láti gba àwọn ìbéèrè tí ó bá wà ẹ wá dákun tọ̀tọ̀ ọlọ́run ọba ẹ jẹ́ kí ìbéèrè tí a bá fẹ́ béèrè kó ná sábà pẹ̀lú nǹkan tí wọ́n bá wa sọ àbẹ́lẹ̀ tí wọ́n ti bá wa sọ sẹ́yìn tí kò ní wà ń bẹ̀ ẹ dákun tọ̀tọ̀ ọlọ́run ọba. ìbéèrè alákọ̀ọ́kọ́ sọ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum salam wa barakatuh wọ́n ní alákọ̀ọ́ gọ́ọ̀mẹ̀ntì tó jásí pé ó máa ń rán mùsùlùmí lọ sí maka tí wọ́n sì ráwọn christian lọ sí jerusalem àbí àti àwọn àwọn mùsùlùmí lọ sí ẹgbẹ́là ok ìgbàlẹ̀ wọ́n ní wọ́n ráwọn mùsùlùmí lọ sí ìgbàlẹ̀ sáré sọ pé irú àwọn gọ́ọ̀mẹ̀ntì wọ́n ń pè nǹkan dáadáa wá sínú ibi ìwé tí wọ́n ṣe déédéé níbi gọ́ọ̀mẹ̀ntì wọn ní alákọ̀ọ́kọ́. بسم الله والحمد لله والعلم عند الله ولا حول ولا قوة إلا بالله. ǹjẹ́ nígbà tí àwọn ìjọba bá ń rán àwọn èèyàn lọ hajj tó sì lọ Jerusalem tó sì rán àwọn ẹlẹ́bọ lọ sí àwọn ayé ẹbọ wọn ní gbogbo àgbáńlá ayé yálà ilẹ̀ India rẹ̀ àbí bòmíì náà ǹjẹ́ tó bá wà pé ó ti lọ ìṣẹ̀mí mùsùlùmí nírú àwùjọ yìí ó túmọ̀ sí pé ń ṣẹ̀mí pẹ̀lú ọ̀rúrọ̀ àìkú nílé kúrò nírú àwùjọ yìí tí ń túmọ̀ sí pé irú ìdájọ́ tí ń bẹ ń bẹ kì í ṣe ìdájọ́ ẹ̀sìn Islam kì í ṣe ìdájọ́ òfin Ọlọ́run ọba tó bá rí bẹ́ẹ̀ àwọn ẹ̀tọ́ tí ń bá ń bá láwùjọ yẹn gẹ́gẹ́ bí mùsùlùmí kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn rẹ̀ ní pàtó ṣùgbọ́n ní ṣe pẹ̀lú dáadáa tí ń kàn bẹ láwùjọ yẹn wájú ṣe fún irú ìjọba bẹ́ẹ̀ láti máa ráwọn èèyàn ní hajj amẹ́ni tí wọ́n bá rán àwọn onímọ̀ ní ọ̀rọ̀ méjì lórí rẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ náà ni pé ẹ̀tọ́ rẹ̀ gẹ́gẹ́ bí onílùú kò dáhùn nìkan yàn láti pé kí wọ́n rán ní hajj irú hajj bẹ́ẹ̀ àìṣedéédé àti ṣe dọ́gbandọ́gba ni ẹlẹ́ẹ̀kejì nínú tí wọ́n sọ òun náà ni pé ó sì ṣe kó lọ́rú hajj bẹ́ẹ̀ torí wípé wọ́n fún un ní hajj ní ìbámu sí pé èèyàn lè ràn ẹlòmíì náà ní hajj. àti àmọ́ tó bá jẹ́ pé owó bẹ́ẹ̀ owó òṣèlú láti kàn yan àwọn kan láti dáhùn ẹlòmíì sí irú lílọ irú hajj bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ ọ̀lẹ́rìmẹ́dọ̀lọ́ wọ̀rọ́jì fún mi pé a má lọ hajj lọ́dà ọlọ́ àlà ẹlẹ́kejì ń bẹ̀ a ò ní káwọn wọn ń ṣe torí pé ò sínú pé ká kó agbógbó ẹ̀sìn sọ di ẹyọ eléyìí òun náà ní táwọn mùsùlùmí Muhammad nígbà tí wọ́n sọ fún pé àjà àtàlẹ̀ àléhàtà ilé àhàlù àìdá tí ọkọ̀ fẹ́ sọ gbogbo àwọn ọ̀sán ẹ̀dẹ́rẹ́ ọ̀kan ni ìnà hàdà làṣẹ ìrìn àjà ẹlẹ́run nǹkan tó tóbi ni kódà àwọn ẹlẹ́bọ̀ gan ò rí lẹ́ẹ̀ọ̀kan ṣoṣo so táwọn bá ti wọ́n ń ṣe bẹ́ẹ̀ tẹ́ pa gbogbo ẹ̀ wọ́n ń pè ní wáhdátù adíyàn fíkìrọ́tù wáhdátù adíyàn ìròrí pápá gbogbo ẹ̀sìn pọ̀ gbogbo ẹ̀sìn náà al-islam kò sẹ́sìn míì nínú islam tó níwájú ọlọ́run tó ju islam lọ àwọn tí wọ́n bá gbàgbọ́ tẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn kèfèrí tí wọ́n rán wọn lọ sí hajj kódà tí wọ́n bá wọn kọ́ mọ́ṣáláṣí àwọn náà ni wọ́n nílè sọ àwọn ọ̀tọ́rọ̀ yìí Allah subhanahu wa ta'ala sọ pé wọ́n máa tó fi sùlóòrù àgbà tí tí wọ́n fi sínú ọkàn wọn nípa ayé ó léwu gan àmọ́ wọn láyé ọlọ́sọ pé wọ́n ń tọ́sírò wà tàbí bẹ́ẹ̀ bá ṣe sùúrù tẹ̀sí páyà ọlọ́run wa láàyè àbúrò kòǹkéèdò ń ṣe ìhà aburú wọn ò ní kàn yín kò sí tí wọ́n fi ń ṣe láburú àmọ́ pàápàá rẹ̀ ká mọ̀ pé wàlà ntọ́rọ̀tọ̀ àǹkàlẹ̀ yahudu wàlà nasọ̀rọ̀ hàtà tẹ́tẹ̀lẹ̀ á mílẹ̀tẹ̀mù kéńté bàkàtàbí wọn ò lè yọnu sí yín ẹ bá di ẹlẹ́sìn wọn. wọn làwọn onímọ̀ fi máa sọ pé pàápàá jọ ṣe sọ̀rọ̀ ìmúnájí wọ́n máa sọ ní alákọ̀ wọn pé máa fi islam yóò rò bí làádá kò sí islam kan tí ó máa dùn mọ́ ta islam nínú bẹ́ẹ̀ bá ti ń ṣe islam tó ta ẹ̀sìn máa ń ti yọnu àlékún ti bá islam tẹ̀ ń ṣe mu wọ́n lọ́rọ̀ àná. náà wọ́n ní ọgbẹ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wọ́n ní àwọn fẹ́ kẹ́ bá wa ṣe àlàyé lórí ṣé dandan ni kí ọkùnrin ran ìyàwó lọ́wọ́ nílé tọ́tọ́ wọn bẹ́ẹ̀ ìwé òkè tí ò bá ṣe dandan òkè ṣé ànábì kan fẹ́ ni pé ṣé ànábì fẹ́ ni. béèrè pé ojú wo ni Islam fi wo pé ní obìnrin lo pẹ̀fún nígbà tí ń jáde. ẹni ní ẹjọ́ àkókò wo ni àlùfájà ní yíyọ láàmì dá oúnjẹ ṣe dúró. ilé ìpapọ̀ máa ń. بسم الله الحمد لله والعلم عند الله ولا حول ولا قوة إلا بالله بعد الفجر يوم kákíyèsí kásìmọ̀ nítorí pé Allah azza wa jalla sọ pé wa kulu washrabu hatta tabayyana lakum الخيط الأبيض من الخيط الأسود من الفجر ìgbà tí òru funfun bá ti làlàwẹ́ kúrò níbi òru dúdú tá a lè mọ òwú funfun kúrò níbi òwú dúdú ìgbà náà làlùfájàrí yọ àsìkò tá à ń bá ń fi sí yóò máa gáìdì wa ni kì í ṣe àsìkò lọ́lọ́run bá fi júwe rẹ̀ kì í sì ṣe kọ̀ǹpútà lòdìsí ọlọ́run bá fi ṣàlàyé rẹ̀ wọ́n sẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ó ní tí a bá ti gbọ́ tí Bilal pè rẹ̀ kẹ́ máa jẹ kẹ́ máa mú un fẹ́nà òyò àtẹ̀m̀bẹ̀lẹ̀ torí kò rò ní máa pèrò àmọ́ tí ẹ bá gbọ́ tí ó kùn omi màtó ń bá pèrò kẹ́mọ̀ pé kò ní pèrò àti tí ilẹ̀ bá ti mọ́ torí pé afọ́jú ni ilé túmọ̀ ti a ò jẹun mọ́ ó wá sí pàtàkì ká mọ̀ aláwùjọ wa ní ìbámu sí bí n bá ti yọ àmọ́ tí wọ́n ti sọ fún aláwùjọ òun náà ni pé ti ń bẹ láàrin bíi twelve past five sí bíi fifteen past five àlùwàkùtù sáà ni sáà ni yẹn ń tó báyìí ni ọlọ́run ló nímọ̀ jùlọ kété tá a bá ti mọ̀ ti yọ ká fi oúnjẹ jíjẹ dúró ká fi lẹ̀ àdìgbà kan bẹ lọ́dọ̀ àwọn onímọ̀ níbẹ̀ musa ahmed nísìn bẹ lọ́rùn tó rà mìíràn òṣìṣẹ́lá sàlámà onímọ̀ sẹ́mi àmìdá ẹni bá gbọ́ tí wọ́n pè ife ń jẹun lọ́wọ́ abọ́ oúnjẹ sì ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn dáhùn kó حتى ينتهي أو حتى يقضي àjàtà títí tí yóò fi gbọ́ bùkátà rẹ̀ eléyìí túmọ̀ sí pé àwọn onímọ̀ àmọ́ ṣàlàyé àdéhìí sójú ọ̀nà méjì ojú ọ̀nà àkọ́kọ́ ó ní pé tí ń jẹun lọ́wọ́ kálífàjà ni ó tó yọ kò túmọ̀ sí pẹ́sẹ̀kẹsẹ̀ náà ni yóò àkó jẹun tì yóò tètè parí rẹ̀ láti ti lọ palẹ̀ márùn ṣùgbọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ náà sì pé àlàfo oníbẹ̀ láàrin sàfẹ́wà so wọn nínú àṣọ pé kó parí rẹ̀ ó sì tètè lọ palẹ̀ láti fi hàn ẹlẹ́ẹ̀kejì ni pé nínú wọn náà lẹ́nu tó sọ pé kété tó bá ti rí pàlùfájà rí yọ tó sì mọ̀ pàlùfájà rí yọ kó má ṣe jẹ kankan mọ́ ilé màálù fìdí ni bí ọ̀rọ̀ ọ̀rẹ́ mi lọ́lọ́ so yàrá kúrútà náà kìlá ẹni òun lè parí oúnjẹ rẹ̀ nígbà tí ì ṣe pé ó máa máa máa jẹun lásìkò tí àlùfájà rí ti yọ ọ̀rẹ́ mi lọ́lọ́ kí lóbìnrin kí lè dájọ́ kóbìnrin máa lo perfume nígbà tí ń bá ń jáde lọ àdìtì yìí àwọn onímọ̀ máa ń ké fún wa kódà wọ́n ti ń ṣe lálàyé fún wa ló ti pẹ́ tí a sì ti ń gbọ́ wípé òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sọ pé ayyuma imra'atin ista'tarat èyíkéyìí obìnrin tó bá wọ perfume famarat bil qawm tí wọ́n ń gbà rẹ àwọn èèyàn kọjá liyashdu min rihiha wọ́n lè máa kó òun rẹ̀ fàyà kádà wà anábì ní orí báyìí orí báyìí ọ̀lẹ́gbà wa hadith náà sọ pé anábì sọ pé wáyà zaria oníṣìnà ni ìsìnkú àti bẹ́ẹ̀ni hadith lọ́dọ̀ bá àlùkànàfíà ó ní pé tó bá ṣe é ṣe wípé àkọ́kọ́ akọ ike haram ni kóbìnrin lo perfume nígbà tí ń bá ń jáde lé ṣùgbọ́n tó bá lọ jásí pé irú obìnrin bẹ́ẹ̀ ó ní òórùn lára tí òórùn yìí náà tún wá kó òórùn bá àwọn èèyàn tìrúpà nàbì kórìíra òórùn gẹ́gẹ́ bí hadithi anatun tá nàbì sọ pé man akala min hadhihi shajarati al-muntina ẹni bá jẹ́ ibi igi olóòórùn yìí fala yaqrabanna masjidana kó má ṣe wá sí mọ́ṣáláṣí wa o fa inna al-mala'ikata tata'adha àwọn mọ̀lẹ́kà ń rí ìnira kama yata'adha min al-insan gẹ́gẹ́ bá àwọn mọ̀lẹ́yà náà ti rí ìnira lára rẹ̀ àsìkò yẹn ń mọ ẹrùn lára tí ó sunwọ̀n ni tí obìnrin bí ẹ̀bá wọn rùn ọ̀pọ̀lọpọ̀ ànàfíà sọ pé mẹ́mbàbí sẹ̀sán ó lè lo perfume yẹn láti neutralize body odor yìí tí ó máa kó òórùn bá wọn yẹn tó yẹ sí pé ńgbà tó bá sì jáde yìí òórùn yẹn ò ní rùn pẹ̀fíìmù yẹn ò sì ní rùn so eléyìí yóò máa jẹ́ pé lílo pẹ̀fíìmù ńgbà náà yóò máa jẹ́ bí tàdáwí bí oògùn fún bọ́dí odò rẹ̀ tí ń bẹ lára rẹ̀ kó lẹ́nu ìdọ̀lọ́ wọ́lọ́ àlẹ́ wọ́rọ́dẹ̀ òun náà ni pé kò lẹ́tọ̀ọ́ kóbìnrin ó lo pẹ̀fíìmù nígbà tí ń bá ń jáde kò sí tó sọ ọ́ láti má lò nulẹ̀ o kóbìnrin ó yáàyè nulẹ̀ kó lo pẹ̀fíìmù kó máa ta sánsán fún àǹfààní ọlọ́ọ̀hàn so lábẹ́ bẹ́ẹ̀ kọ́ńdà táwọn onímọ̀ máa ń sọ nípa hijab wọ́n ní al-aslu fil hijabi as-satru laz-zina fundamental basis siulet ní bẹ fún hijab òun náà ni ká cover beauty wa kì í ṣe ká ṣọ̀ṣọ́ fún ara rẹ̀ tó gbọ́n tí ń bá ń jọ̀ṣọ́ wọ́n fẹ́ kí hijab pa á mẹ́lẹ̀ kó bò ó kúrò fáwọn ẹni tí wọ́n ṣe léèwọ̀ látara bẹ́ẹ̀ obìnrin ò tún gbọ́dọ̀ máa lo hijab ní inú ilé àfi tí ẹni tí ń bá ń sẹlẹ́tọ̀ rẹ̀ abẹ́lẹ̀wọ̀ rẹ̀ tí ń bá ń bẹ láwùjọ lóko. ǹjẹ́ sọ́nà yà ni kí ọkọ kó ran ìyàwó rẹ̀ lọ́wọ́. Bùlẹ́ẹ̀mí dọ̀lọ́ ó sẹ́lá Mùhàmmad sàlọ́sẹ́lámà káàdà fi mí ìnà tí àlè tí ń bẹnu àdìs Aisha àti Anas fànàbì máa ń bẹnu ojúṣe àwọn aráalé rẹ̀ àtẹ̀yà àdùkọ́tù sọ̀là àti àfi títí tásìkò òun ó fi bá ànábì máa ran àwọn ìyàwó rẹ̀ lọ́wọ́ àti nínú dáadáa tá a fẹ́ òun náà ni pé ká kọ́ sí ànábì nípa tí kíkún àwọn ìyàwó ẹ lọ́wọ́ látara bẹ́ẹ̀ títí ẹ̀ bá pọ̀ fáwọn òbí táwa náà sì ń bẹ́lẹ́ fẹ́ràn ọlọ́wọ́ náà ní fi ń sùn wọn torí pé ànábì ní àníṣe àwọn àrùn ìdákùn àwọn obìnrin ẹni àánú lọ́dọ̀ yìí ó ti sọ wá pé khairukum khairukum li ahli wa ana khairukum li ahli ẹni tí ń fi ń dáa dùn ilẹ̀ tó dáa jù sáwọn aráalé rẹ̀ ẹlòmíì bá ń bẹ́ńtà kódà yóò tún sílẹ̀kùn fóbìnrin olóbìnrin ibiti tí ó dáa débi pé àmọ́ tó bá ń bẹ́lẹ̀ eré ẹ̀dá wò ìyàwó rẹ̀ ní bá wò so kò sí kò sáànù so ká máa si dáadáa sí wọn ẹnìkan wá sọ pé gómìnà òun sọ di túláàsì tí o máa bè lọ́wọ́ àbúkù ah, àbúkù ẹ ọlọ́kan mi wá fún wa rárá so bẹ́ẹ̀ níbi ojú wọ́n ní ṣé ọkọ̀ kó sọ fún kó gba ìyàwó rẹ̀ pé kò wá lọ máa ṣiṣẹ́ ní ilé àtìlú sàmàtì ní àbí wá lọ máa tajà pé ṣé orúkọ bá yẹn tọ́. ẹni ẹlẹ́kejì ní kí ni ẹ̀rí tó ní kápẹ́ ti ọmọ wọ́n ṣẹ̀ bí. ẹni ní advice wo lẹ lè fún àwọn ọmọ àti sísá tó jásí pé wọ́n máa ń stress stabili àbí tí wọ́n wá gbé e ní mọ́dúrì tó jáde pé wọ́n tún máa ń wo bóyá ìmáàrún wọn flash tó jáde pé tábà pass by kò sọ fún yàn èyí ó wò pé à àsọ̀wọlẹ̀ ni ìwọ yìí ní ẹ̀ bá wọn fún wọn ní mọ́. ẹni yìí sọ pé ibi tí àwọn ti ń ṣiṣẹ́ ibi tí obìnrin wá wà ń bẹ̀ ẹni wá tọ́ bóyá ọ̀nà ilé wọn wá papọ̀ yọ ní àfẹ́ ìdájọ́ ìgbé mi dání lọlé sótọ́ kí èyàn gbèrú ẹni bẹ́ẹ̀ ẹni ní ṣé ó tọ́ kí èyàn wọ aṣọ àbí ṣé dandan ni kí èyàn wọ aṣọ nígbà tí a bá fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ ìwà bẹ̀rẹ̀ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wọ́n ní malfiqi fi hadith rasulillah sallallahu alaihi wa sallam al-mu'minu marhatul li akhihi jazakumullahu khairan صحة لأخيه kó tó wá di pé wọ́n ó bá wa dáhùn sí ìbéèrè a ní àwọn ìkéde pẹ́pẹ́pẹ́ kan níbi bíi fún àwọn ọmọ òrukàn ẹni tó wá fẹ́ ràn wọ́n lọ́wọ́ wọ́n ní ká pe àkáǹtì yìí Fatima Mosque zero five zero zero one six six one zero two zero five zero zero one six six one zero two stanley bank ìyẹn bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa pé wọ́n fẹ́ pan sí ọ̀dọ̀ obìnrin lókè èyí fún bí seven ti mọ́sálásí ẹlẹ́kẹ̀ẹ́jì pé owó epo ẹ̀dá ìgbé epo náà láti lo gbogbo tí a fi sọ ọkọ̀ látàárọ̀ yọ̀rọ̀ wà fún ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ ilé tó wá jẹ́ ìparí rẹ̀ pé tó bá fẹ́ download lecture tí wọ́n ṣe lónìí wọ́n join nọ́mbà yìí tó bá jẹ́ ọkùnrin lẹ́ni náà zero seven zero three six nine two zero three one eight zero seven zero three six nine two zero eight one eight fún ọkùnrin ọ̀ fún obìnrin fún àwọn obìnrin zero eight zero thirty sixty seven thirty zero six zero eight zero thirty sixty seven thirty zero six tàbí zero eight one zero one. Seven 081 01 797551 tí a bá ti wá kọ nọ́mbà yìí àkàtẹ àtẹsí admin pẹ̀lú orúkọ wa sóbìnrin ni àbí ọkùnrin tí ọlọ́run bá kó gba ìbádà wọn ní ọwọ́ wa asalaamu alaykum wa rahmatulah. بسم الله الحمد لله والعلم بالله ولا حول ولا قوة إلا بالله wọ́n ní àbíyèsí pé wọ́n ti lọ́nà ọ̀hánà sọ̀rọ̀ sílẹ̀ wọn sọ pé ẹ̀rọmọ́pinnu ní àtòdé àfi ní àtòdé àfi mọ̀mẹ́ni jíngí ló jẹ́ fún ọmọ ìyá rẹ̀ yẹn ni wípé gbogbo ń tà ń bá ń ṣe yóò máa júwe àwọn tí wọ́n bá jọ wá yóò máa júwe àwọn tí wọ́n bá ń fi ìṣesí náà jọ tiwa náà tó bá rí bẹ́ẹ̀ òsàlà sálà máa sọ pé àlùmọ́rọ̀ aládé ní ìfọ̀lẹ́rì ọmọnìyàn ń bẹ lórí ẹ̀sìn ẹni tí ń bá yàn láyò kíkálukú wáyà kéèsì wọ́n ní òkú àlè ẹni tí ń yàn ní ayò tálọ̀rẹ́ wa tálàwá náà ń bá rìn eléyìí náà ni mọ̀fóòmù àdéhùn kì í ṣe pé mírọ̀ tí à ń wò náà ní ń júwe ṣùgbọ́n tí wọ́n bá ń wò níwà wọ́n fún yà lọ́mọbìnrin kó fẹ́ kó wá sọ ọmọbìnrin náà báṣubàṣu ọjọ́ táwọn míì náà bá lọ tọrọ obìnrin wọn ní sèbẹ́ ní sàlámà lẹ́kùn tẹ sọmọ mi rédèrèdè nu wọn ò ní fẹ́ lòmíì náà torí wípé wọ́n ní àwòrán tẹ lòmíì lọ́wọ́ náà wọ́n rí pọ̀ nírun kan sì ń pọ̀ ní ṣòkòtò náà fi ń júwe pé ó gba àwọn tán bá rí ní tiẹ̀ o àkàtàkìtì ni wọ́n máa ṣe káwọn náà tún ìwà wa ṣe ká sì fi wà pèpè sí ẹ̀sìn ǹjẹ́ ṣé túláàsì ni pé ká wọṣọ nígbà tí a bá fẹ́ ṣègbọ̀nsẹ̀ bí rárá o kò sí àkọọ́lẹ̀ tó ní lázìmì fún wa kí a wọṣọ nígbà tí a bá ń ṣe ìgbọ̀nsẹ̀ bá a bá sì wọṣọ náà kò ń ṣe ẹsẹ̀ fún wa bẹ́ẹ̀ tá a bá bọ́ṣọ kì í ṣe lázìmì fún wa Wallahu a'lam ẹni tí ń bẹ ní ilé iṣẹ́ kan tóbìnrin bẹ́ẹ̀ tó wá tóbìnrin wà nírànlọ́wọ́ láti gbé e ní mọ́tò kò lẹ́tọ̀ọ́ láti gbé e lóbìnrin yẹn torí pé kó sínú kólúà ọ̀sán sálámà sọ pé láyà kúrò wá náà dókun bẹ̀rẹ̀ rọ́à ẹnì kan ò ní máa bẹ ní kọ̀kọ̀ pẹ̀lú obìnrin kan àbí kí ṣètò ọ̀nà ọmọ jẹ́ ẹnì kẹta wọn. àyàfi tóbìnrin míì bá tún wá kún wọn tó wọn máa jẹ́ mẹ́ta bóyá fún ìlera pé kò sọ́kọ̀ àbí wọ́n máa rìn nínú ọ̀run ó fi ṣẹ̀dẹ̀ fún wọn débi tí wọ́n fi rí ọkọ̀ tí ó gbé wọn. àmọ́ ìkóbìnrin ó wáyé nínú hadith asmami tàbí bákiri ó lóun pọ̀ láti òkú azubair tó ṣọkọ̀ wọn ó lẹ́sìn tí òun máa ń fọ̀ tóun sì máa ń fún lóúnjẹ òun máa ń fi orí ru nǹkan oko wá sílé ó ń sẹ́lá Muhammad pàdé òun sallallahu alaihi wasallam ànábì sì sọ fún òun pé ìkà ìkà gbẹ́rù rẹ wọlé kó wọlé wọlé kí n gbé ọ ànábì sì ń bẹ̀ pàlà àwọn sọ̀hábà onítàlá gàtò rẹ́rọ̀ tà Zubair mo wá rántí pé ọkọ mi àzùbẹ́r máa jẹ owó gan mo bá kọ̀ ó sẹ́lá Muhammad sì sọ fún pé túláàsì kó wọlé ó sì mà dájú pé ànábì ò lè ṣe zìnà pẹ̀lú òun àwọn onímọ̀ sọ pé ìtọ́ka pé Asma bint Abi Bakr ó kọ̀ fún ànábì láti ràn án lẹ́rù tòun ti pé ó pé sórí ó sì tún fà sọ́wọ́ ànábì ò sì gbé e, tòun ti bẹ́ẹ̀ náà tànábì fi wá ránṣẹ́ sí bàbá rẹ̀ pé wọ́n fún lọ́mọdọ̀ tí ó máa ràn án lọ́wọ́ níbi iṣẹ́ rẹ̀ eléyìí ó máa ju ìpè kò lẹ́tọ̀ọ́ fún sísà kan yálà ó bẹ nínú irú Ìlọrin ni tó wọn sọ pé tákẹ́ please àbọ̀ wọn ń bẹ ní mọ̀lẹ́tì tó wọn sọ pé Ìlọrin sà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò lẹ́tọ̀ọ́ obìnrin mọ̀mìnì kó máa wọ lift ó kéré ní àbí ó tóbi gbogbo orí ìbámẹ́ kí á jìnà sí. wọ́n lọ àlọ́ àwọn obìnrin tí wọ́n máa ń wọ oríṣiríṣi stylistic hijab eléhùn covered but nude náà ń pè wọ́n eléhùn kàṣíyàtò nàárìyàt àwọn obìnrin tí wọ́n wọ sọ tòun ti bẹ́ẹ̀ wọ́n sì ń bẹ ní ìhòòhò wọ́n ń bẹ ní ìgboro tó pọ̀ láwọn tó yẹ sí pé yúnífọ́ọ̀mù ní hijab wọn wọṣọ láti fi ṣẹ̀sìn wọ́n ń wọṣọ láti fi ṣọ̀ṣọ́ etí ń bẹ lábẹ́ aṣọ wa ọlọ́run bá pè ní zina wọ́n là yóò zina zina dàhùn àti etí ń lábẹ́ a lè sí macaroni a lè wọ spaghetti kódà a lè wọ indomie gbogbo tó bá wà ká wọ̀ síbẹ̀ àmọ́ ká a gbọ́dọ̀ gbó pẹ̀lú hijab àwọn sèfàtò hijab ní táwọn onímọ̀ ti ròyìn fún wa pé aláyàkúnà zina tàbí nàfsẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ ọ̀ṣọ́ fún ara rẹ̀ wà aláyàkúnà ọ̀yẹ́ kan sì gbọ́dọ̀ wà dájú fìtẹ̀ wọ́lá ṣàfáà kò sì gbọ́dọ̀ wà revealing wọ́lá mọ̀tìrọ̀ kò sì gbọ́dọ̀ wà fragrance wọ́lá yusuf rivers abidjan kò gbọ́dọ̀ jọ aṣọ àwọn ọkùnrin wọ́lá gafirot bẹ́ẹ̀ kò sì fara jọ aṣọ táwọn ẹni ẹ̀sìn míì fi ń ṣèjọsìn wọn. tó bá rí bẹ́ẹ̀ aṣọ obìnrin ní hijabu tó bá wọ̀ الغاية في الستر للزينة ولله كبر هو حجاب ونقول كبو وشورة تو ياي وشي فكا شو مدي وشو فنانا wọlẹ́rù ìlọ́lọ́ ilẹ̀ rí pé kóyàn pèrún sí ọmọ létí eléwọ́n ti wà màálùú nínú súnà gẹ́gbà lè má mi kọ́ yín ti sọ wípé tí wọ́n bá pèrún eléwọ́n gẹ́gẹ́ bó ti wà nù ásàlù fáwọn sálá fún ọmọ sọlọ́rọ̀ wípé tí wọ́n bá pèrún sọmọ nígbà tí a bá bí ìlọ́ra rẹ̀ fún ìgbà tí a ó kírun sí lára nígbà tó bá kú lẹ̀ wọ́n ni àdánù tófìlì àdánù mọ́ ìhìnà kama bẹ́nà dáadáa ni lọ sọ́láàtì. ya àpẹẹrẹ ń bẹ lọ́dọ̀ àwọn onímọ̀ náà ni pé ìjẹ́ sáàsì ẹ̀kọ́ ọmọ sí. Àlìmọ́mí ló kọ́ yìí mo sọ pé ẹni bá ṣe sí kò sáburú ń bẹ kò sí tọ́ka tó ní ká ṣe. Èyí tún ìyapa tó ń bẹ lẹ́nu rẹ̀ náà ni atahnik. Ìyapa náà sì ni pé ìjẹ́ sẹ́ lómi ṣe lẹ́yìn táwọn nàbí sọ̀rọ̀ lọ́nà sálámà tí máa ṣe fáwọn ọmọ. Nínú àwọn onímọ̀ rẹ̀ tó sọ pé tí a bá ṣe kò sí tó burú ń bẹ. Bí a bá ti ṣe kò dín ìdàgbàgbọ́ náà wọn. Àmọ́ ń pati Adán àpòrùn sí etí ọ̀tún rẹ̀ ọ̀lẹ́rìn ǹjẹ́ sọ lẹ́tọ̀ọ́ ká fọ́bìnrin ní ìyànda kó máa lọ bí iṣẹ́ alásùn fi oní pé kò lẹ́tọ̀ọ́ gómìnà jáde nínú ilé rẹ̀ láti lọ máa lọ bí iṣẹ́ ṣùgbọ́n tó bá di kàráǹgídá tí ò sí tàbí ṣùgbọ́n tóbìnrin ó ṣiṣẹ́ tí ó sì máa fi ṣekun lọ fún ọkọ nínú ilé tọ́kọ ó sì fún níyànda májèmú bẹni tí ẹ sì gbé kalẹ̀ lẹ́fun àkọ́kọ́ náà ni pé kó máa lẹ́tọ̀ọ́ kàn pé inú ilé gan-an gbogbo ìgbà tí obìnrin bá ti di pé túláàsì ní kó òun máa jáde yóò máa sọra rẹ̀ di ọkùnrin tí ó sì máa pa ojúṣe inú ilé rẹ̀ lára ẹlẹ́ẹ̀kejì ó ní pé yóò máa jáde fún bùkátà tí nítorí rẹ̀ jáde kò ní jáde fún tìmí kó máa wá kúrò níbi iṣẹ́ kó tún ní mo tún lọ sọ́dọ̀ rẹ̀ mi in láti ibi iṣẹ́ wa tí wọ́n lọ sí a lọ sí kinní kan ní ìlú kan a tún wá lọ sí excursion lọ síbì kan gbogbo eléyìí yóò máa bọ́ síbi ẹ̀sìn ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé kò ní máa bẹ pẹ̀lú ẹni àjòjì nínú mọ́tò yálà ń bẹ nínú àjòjì nínú ọ́fíìsì ni wọ́n paramọ́ sí kọ̀kọ̀ ni àti gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò jìnnà sí àwọn kan yìí nínú ẹ̀ṣẹ̀ nínú rẹ̀ bákan náà ọ̀nà ni pé kò ní máa ṣe tọ́kọ rẹ̀ ò bá yàǹda fún nínú àwọn iṣẹ́ iṣẹ́ tí ó bá ṣe kó jẹ́ pé ọkọ rẹ̀ mọ̀ sí ó sì bá ṣẹlẹ̀ àwọn tọ́kọ sì yàǹda fún èyí tó bá ti wáyọ̀ tì síbẹ̀ ẹ̀ṣẹ̀ nípìnlẹ̀ rẹ̀ nítorí pé kó jáde náà tẹ́lẹ̀ kò lẹ́tọ̀ọ́ lọ́ ẹ máa bẹ nínú kòrọ́nù lé ọ̀là tàbàrújà tàbàrújà jáìlì àti lòlà ẹ má fọnra yín síta ní ìfọ́sóde obìnrin jàìlíyà ìgbà àkọ́kọ́ tó bá rí bẹ́ẹ̀ ètò olóore tó fóbìnrin ẹ̀ bá ti kànú hadith dákan gba nábì sallallahu alaihi wasallam sọ pé wa aqrabu ma takunu fi rawhati rabbiha àsìkò tó bẹ̀rẹ̀ súnmọ́ ìkẹ́ ọlọ́run bá rẹ̀ jù wa hiya fi bu'li baytiha ìgbà tí ń bá ń bẹ nínú kọ̀rọ̀ yàrá ìbẹ̀rẹ̀ hadith náà ìnà mọ́ àti ìdá kọ́rọ̀jà ìṣẹ̀ṣọ́fà ṣètọ́ gbogbo pàtóbìnrin bá ti ń jáde èṣù máa ń jẹ́ ìkúnlọ́wọ́ fún ni èṣù máa ń tẹ̀lé káàkiri ọ̀rẹ́ mi lọ́wọ́ ọlọ́wà. ìdáhùn lọ ọ̀hẹ́ ẹni yí béèrè pé kí ni àwọn pírẹ́sìpù tí àwọn kọ̀wárí ti ń fèsì ní society àti lọ́dọ̀ àwọn sálà pé kí ni àwọn pírẹ́sìpù àwọn kọ̀wárí lọ́dọ̀ àwọn sálà ọ̀nà ẹlẹ́kẹ̀ẹ́sì wọ́n ní ṣe ẹlẹ́bọ idol worshiper tó lè ráyàn lọ sí hajj wọ́n ní ṣe àlesọ ọmọ ní sazili ìbéèrè ilé yẹn ní bóyá ẹni tó ń ṣe nǹkan aládà tó wá ti ìṣá ní nǹkan náà parí ṣé yóò kí makiri ẹni lè béèrè pé bíbí àwọn ológun bíbí àwọn olóda ẹlẹ́kejì máa fi ojú wo ni Islam fi wo ọkùnrin tó já sí pé ó ní àrùn kan lára àmọ́ kò sọ fún ìyàwó rẹ̀. bisimilahi alhamdulilayi wàlẹ́ àyìnbádàlá wàlláhu àlẹ́ wàlẹ́ àwọn ọ̀làdàkọ̀ tẹ̀lé mi là kí ni àfojúwẹ̀sì lórí ọkọ̀ tí ń ṣàárẹ̀ kan tí ó sì sọ fún aya rẹ̀ eléyìí tí ó kúkú díẹ̀ ni torí pé nínú ẹni tó kọ́kọ́ gbọ́dọ̀ máa àlámàrí rẹ̀ náà ni ìyàwó rẹ̀ nínú mọ́sáhà ó ní pé kó sọ fún wọ́n sì jọjọ wá àtúntò sínú ọ̀rọ̀ náà àìkò sọ fún tó bá ní ṣe pẹ̀lú ìwọ̀ ìyàwó yìí yálà nípa ìsúnmọ́ra rẹ̀ ni àti àwọn nǹkan míì yàtọ̀ sí pé sọ fún yóò sì tún máa jẹ́ ẹ̀ṣẹ̀ fún

bóyá mọ́síláhà kan bẹ tí ó fà pé kíyàwó ẹni máa mọ̀ nǹkan ẹni lẹ́ni àkọ́kọ́ tó ṣe wípé béèyàn bá kú òun náà ni ó jogún ẹni ọlọ́wà mi. ìyẹn ṣe bídà kan bẹ tó jẹ́ hasanabi kò sí bídà kan tí ó dáa nínú ẹ̀sìn. àwọn èèyàn máa ṣàṣìṣe wípé Umar ibn al-Khattab radiyallahu anhu ó ní ni'matu bídà tó láàlè a máa ń dà la irú bídà yìí bídà níbi eléyìí kò túmọ̀ sí ìjà àgbàlérò ṣùgbọ́n túmọ̀ sí ti èdè lásán ìfìtìrà àti tẹ̀sídìd gẹ́gẹ́ báwọn onímọ̀ tí máa ń sọ nígbà táwọn èèyàn ń kójọ tí wọ́n ń sì ń kí tarawih lọ́tọ̀ọ̀tọ̀ nínú mọ́ṣáláṣí Umar ibn Khattab radiyallahu anhu lórí fíkù ṣẹlá Muhammad nígbà náà ti kí fáwọn èèyàn lórí ọjọ́ méjì sí mẹ́ta gẹ́gẹ́ tí ń bẹnu sọ́nà tí ó sì padà kí mọ́ Umar ibn Khattab ó sì yọ háfíwò oníkùrá méjì fún wọn tí ń sì ń ṣáájú kírun tarawih fún wọn nígbà tí wọ́n sì kójọ tí wọ́n ń kírun Umar ibn Khattab radiyallahu anhu ó sì ní ah, mọ́ńdàlá irú bídíà yẹn àtúntò nǹkan wọ̀nyí kì í ṣe àdádálẹ̀ tó bá rí bẹ́ẹ̀ gbogbo àdádálẹ̀ ànábì àmà sọ lórí mímbà rẹ̀ pé kullu bid'atin bọ́làlà gbogbo àdádálẹ̀ nǹkan yányá rẹ̀ ìṣìnà ni ọlọ́wàlà. àlẹ́ ẹni tí ń parí nǹkan àlàáda rẹ̀ lẹ́yìn mangari àbí lẹ́yìn ẹ̀ṣà ǹjẹ́ tí yóò kírun padà bí wọ́n lọ àlà kódà kó kúrò lẹ́yìn mọ́gúrúbì nìkan nǹkan àládà rẹ̀ ṣe tán láago méjì òru àbí ṣáájú ìrun àṣùbà yóò san mọ́gúrúbà àti ṣáà padà ní ètò kọ̀rẹ́tì jùlọ nínú táwọn onímọ̀ sọ. tí nǹkan àládà rẹ̀ bá sì dáwọ́ dúró ní àṣálẹ́ ní ìrọ̀lẹ́ lẹ́yìn àlásàrì tàbí ṣáájú mọ́gúrúbì yóò máa san àyílá àtàlásàrì ọjọ́ ń padà èlò náà ni tí ó tẹ̀wọ̀n nínú táwọn onímọ̀ sọ wọ́lọ̀ wà. yẹsùsù ká sọmọ ní ṣáàzìlì eléyìí ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn ṣíà àti àwọn sòfíà wọn máa sọmọ ní ṣáàzìlì ìlú kan ní jẹ́ ṣáàzìlà ẹnìkan sì ti ṣẹ̀mí bẹ̀rẹ̀ tí wọ́n tún pè ní àṣáàzìlì yù àṣáàzìlì yù ẹni òun gbé nílùú ṣáàzìlà látara nísbà yìí àwọn èèyàn máa ń sọ ọmọ bẹ́ẹ̀ ní ṣáàzìlì ṣáàzìlì nípa onímọ̀ kan tó sẹ̀mí nínú Ìlọrin bíi ti oúnjẹ ọkọ̀ torí bẹ́ẹ̀ man kana mutasiya falyatasa bi ashabi rasulillah ọ̀rọ̀ ibn Mas'ud ni ẹni tó bá fẹ́ kọ́ àkọ́ṣe kó kọ́ ṣe àwọn sọ̀hábà nàbì ìjókòó wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú sunnah kò sì ní nǹkan ṣe pẹ̀lú tawhid látàbẹ̀ kí wọ́n jìnnà sí jíjẹ́rú orúkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà la ṣe rí Sheikh Yusuf so ẹnìkan ti sẹ̀mí rí so wọ́n ń pè ní tó sẹ̀mí nílùú Hamdan wọ́n máa sọ pé gbogbo Yusuf Hamdan ni wọ́n àti fẹ́ bẹ́ẹ̀ lọ gbogbo ní ìgbàkan ṣe pẹ̀lú ẹ̀sìn wa a sì jìnnà sí ogbó Yusuf Hamdan àti bẹ́ẹ̀ lọ so wọ́n lọ́ọ́ àlẹ́ ǹjẹ́ tó lẹ́tọ̀ọ́ kí ẹlẹ́bọ̀ ọ̀ràn yà ní hajj. والعلم عند الله الله سبحانه وتعالى ولمن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن ìṣòro rẹ̀ tí wọ́n bá ṣe lọ́nà àbílòmíràn ìgbàgbọ́ ni májẹ̀mú rẹ̀ sọ ẹni wọn ò lẹ́tọ̀ọ́ kó ráyàn nírun sẹ́bẹ̀ ìwà yọnu sí pé kíló ẹni òun máa ráyàn nírun kan bẹ́ẹ̀ ìyọnu sí kúfùrù ni wàlídọ̀ ká máa dààmú bíi kúfùrù kúfùrù kẹ̀ tíyàn bá yọnu sí disbelief yóò máa júwe disbelief fúnra rẹ̀ ni èyí yọnu sí ẹbọ ọlọ́wà ni ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé láti nǹkan wọlé ẹ̀dẹ̀ ní àwálù sọ́fà kan lọ́wọ́ bẹ̀rẹ̀ sọ́tò ìmáyìlá Allah ta'ala sọ pé yára lẹ́dí náà mọ́nu láti tẹ́kìtù yahuda wà nasara awliya ẹ má máa kìtì àwọn bàkàtà bí lọ́ọ̀rì ayò ba'duhum awliya ọba ọlọ́run wọn máa ń yàtọ̀ wọn lahum minkum fa innahum minhum ẹni bá mú ọlọ́ọ̀rì ayò nù nípa àpà ẹni iná ni wọn Allah ta'ala sọ pé tí ara wọn ẹlẹ́bọ in tuti' akthara man fil ardi yudilluka an sabilillah bẹ́ẹ̀ bá sì ń lẹ́pọ̀ àwọn èèyàn tí ń bẹ lórílẹ̀ wọn ó nù ikú lójú ọ̀nà ọlọ́ọ̀bà kò máa fẹ́ràn náà sọ̀rọ̀ harrost bí mọ̀mìnì èyí sọ̀pọ̀ èèyàn tí ń bẹ lórílẹ̀ ayé ni mọ̀mìnì kódà bẹ́ẹ̀ bá jẹ̀ràn jẹ̀ràn bẹ́ẹ̀ wa in ata'tumuhum innakum la mushrikun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tẹ̀lé wọn lórí ìṣesí wọn tí wọ́n rán iná hajj náà sì ń gbà ẹlẹ́bùmá náà lẹ́yìn náà Allahu a'lam. kí ni àwọn màálìmù khawarij sí ń bẹ lọ́dọ̀ àwọn sálà púpọ̀ Allahu a'lam nínú rẹ̀ náà ni khuruj an wulatil umur ìmọ̀ kúrò ní abẹ́ àsíá olórí bákan náà at-tabdi' wa at-takhir àwọn nǹkan tí ò tí ì tó òdiwọ̀n kápẹ́yàn ní bídà bóyá aléyàn kan ti ń dáwọ́lẹ̀ lórí irun tó bá kú ní rúkú a kan tí ń káwọ́ mọ́yà abámú kankan náà méjì abánú ní bídà ni wọ́n eléwu àwọn khawarij náà máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n takhir ká máa tètè máa pè é ní kẹfìrí pé a ah, ọ̀ ní wọn pa kẹfìrí ni ọ rárá máa kú jẹ́ sí pé kabiratun min al-kaba'ir fásitì láti ti máa ṣe bẹ́ẹ̀ kò sí náà nímọ̀ tó sọ pé kẹfìrí náà ni nínú rẹ̀ náà ni wípé at-tahazzub àwọn khawarij wọn máa yọra wọn lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó máa pé lọ́tọ̀ọ̀tọ̀ bákan náà wọ́n sì máa pèpè sí khuruj khuruj bẹ́ẹ̀ máa pèpè sí ẹ eh, ká jáde ká lọ ọ̀tá ká yapa eré owó pọ̀ nù ní tí wọ́n máa ń ṣe àti bí abẹ́ bẹ́ẹ̀ lọ nínú àwọn àti àwọn onímọ̀ ti ṣe lálàyé fún wa wallahu a'lam so ìta máa fi sá kúrò nínú ọ̀dọ́ wọn òun náà ni pé anúṣùlù lè láti lòun o ká máa gbàṣẹ àṣẹ lọ́dọ̀ àwọn aláṣẹ wa àfi tí wọ́n bá pa wá láṣẹ kúrò níbi tí ọlọ́run tó ti ṣe rò lẹ́yìn tá a bá ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run bá tá a sì ń tẹ̀lé òjíṣẹ́ lá Muhammad bẹ́ẹ̀ bá ti kà nípa Ibn Umar radiyallahu anhu wípé ẹ̀dá àṣìlú anil fitan ìmọ̀ sá kúrò níbi fìtínà kí ló fà níbẹ̀rù sọ̀rọ̀ ìlú Bukhari báàbù al-firaru min al-fitan ojú ọ̀nà sísá fáwọn fìtínà níbẹ̀rù sọ̀rọ̀ ìlú Bukhari káwa náà gbìyànjú àti tó bá máa dá fìtínà lẹ̀ láwùjọ ètò máa mú ká dàǹkanrú ká sì máa dàǹkanrú ká máa yapa ká máa sọ àwọn ìyàdé hàn náà gbogbo orúkọ bẹ́ẹ̀ kí mùsùlùmí ó jìnà sí wọ́n sì ńlá Muhammad ó ní alimúminu hayinu lẹ́yinu ṣe rí múmini èèyàn tó rọ̀ ni tó tutù níwà sáàlù tó rọrùn kọ́lí gómìnà náà tó sì súnmọ́ àwọn yẹn eléyìí ní túmọ̀ sí ìwà múmini ẹni tó bá kù tó kù díẹ̀ káàtó á pè lákèsí gẹ́gẹ́ bá ti kà ń gba ìmọ̀ ṣọ̀kárì pé tí a yẹn lákèsí láì ní polongo rẹ̀ síta a sì kà á lọ́jọ́ nígbà ìmọ̀ kúmọ̀ dáadáa wípé من أنصح أخاه سرا فقد أنصحه ẹni bá pè é lákèsí ní kọ̀kọ̀ ní kọ̀kọ̀ òun náà ló pè é lákèsí ọmọ náà ń sọ àkọhùn jáhùn tàkọ̀tà tọ̀hà ẹni bá pè é lákèsí gbangbata kò pè é lákèsí ń tàbùkù ẹni yẹn ni Imam Ahmad alayhi rahmatullah tó bá ráwọn èèyàn tí wọ́n ń ṣe wá sí i máa ń bẹ lọ́wọ́ ní kọ̀kọ̀ fún ọgbà Allahumma saddid lisanahu washrah sadrahu ọlọ́run bá tàn mọ́lẹ̀ sínú ọkàn rẹ̀ ó sì fi ahọ́n rẹ̀ lójú ọ̀nà mà wọn ò ní máa gbẹ́ra wọn lẹ́sẹ̀ wọn ò ní máa wá ṣiṣẹ́ àwọn èèyàn ìṣúlùbà khawarij náà lélẹ̀ lẹ́yìn náà káwọn èèyàn rí pé ọ̀dọ́ wọn nìkan òun náà nìkan lẹ́yìn ti máa mú mímà eléyò kìí sojú ọ̀nà àwọn mímà kúlò yóò sọ̀rọ̀ mẹ́nu wá ìrọ̀ Imam Malik ni gbogbo yẹn la máa ń gbàmà lọ́dọ̀ rẹ̀ á sì máa ń dá a padà fún un tó bá sọ tó dá ẹ̀ mú un tó bá dá ẹ̀ sì fílẹ̀ fún ilà sọ́ọ̀hìn náà dàtọ̀ àfẹ́ntó ní sàárè nìkan àmọ́ kí wọ́n nára kọ́ ọ̀ bá ti lọ sí alkọ̀ọ́lábájá ọ̀ so kọ́ wa múra ilé kó lọ fún ilé rárá kò sínú mẹ́nájọ ní mímọ̀ kò sẹ́ni tó pé tán gbogbo wa náà ni à ń ṣàṣìṣe gbogbo wa náà láàmà láṣìṣe ẹni tí a bá rí kó láṣìṣe kábẹ́ náà ká pè lákèsí àmọ́ ká máa polongo rẹ̀ kí inú wa máa wá dùn lórí àṣìṣe wọn mẹ́nájọ àwọn kọ̀wárí jùlọ lẹ́nu wallahu a'lam wa sallallahu muhammadin wa ala. ẹni bẹ́ẹ̀ ni pé ẹni pé mọ́sálásí sọ́nà wà tó sí léyìn ìkásí jìnnà sí ilé yẹn pé ibi tí ilé tó wá jìnnà yẹn lèyẹn tí kọ́kọ́ ń kírun láti gbàdúrà ọkọ̀ náà ti bẹ̀rẹ̀ ibẹ̀ wá ní wọ́n máa wá ka àwọn sówárù tógún tógún tógún bóyá ìdíwọ́ kan wá dé ó wá kírun ní ilé títí súnà tó súnmọ́ ilé sówárù táwọn wá ká kò gùn kò gùn kò gùn dáadáa bọ̀ àwọn náà jẹ́ kó gùn ṣé ó tọ́ kí wọn ká ẹ̀yìn tẹ̀ ń ṣeré ẹ̀yìn tẹ̀ ń ṣeré àwọn ń ka ilé tó gùn dáadáa àwọn ẹlẹ́kejì wá ká ẹ̀yìn tẹ̀ ń ṣeré bí wọ́n ẹlẹ́kejì wá ní pé ẹlẹ́ni tó gbé lọ sí wedding pé bóyá wá rí home bleed tó similar sí gospela pé kí ni àwọn ẹ̀rẹ̀ bá lè àbádùn àtọ́ bá ṣe. bismillah alhamdulillah alhamdulillah alhamdulillah kọ́tẹ́lá bílá àní sókè ọ̀nà ni pé ẹni tó rí nǹkan ẹ̀jẹ̀ rẹ̀ yálà ládàá rẹ̀ ti pé ọjọ́ tí máa ń kà ti pé ó jáde wá rí nǹkan ládàá rẹ̀ so ǹjẹ́ si àwọn ẹ̀rẹ̀ ti já rárá yóò máa ma lórí òṣùwọ̀n mẹ́ta òṣùwọ̀n àkọ́kọ́ ni pé yóò kíyèsí pé ǹjẹ́ ṣé ọjọ́ tóun máa ń kà ti pé tọ́jú wọn ò bá tí ì pé yóò máa dá lójú pé nǹkan àrùsù rẹ̀ yóò máa ma ìràwọ̀ ẹ̀jẹ̀ náà pé ǹjẹ́ ṣé ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ àwọ̀ ni nípa òdiwọ̀n rẹ̀ òórùn rẹ̀ àti nínípa rẹ̀ tó tó ti di pé ń dà wẹ́líwẹ́lí gẹ́gẹ́ nǹkan àládà yóò mọ̀ pé nǹkan àládà òun tó bá mọ̀ pé ó ń lò òun gẹ́gẹ́ bí nǹkan àládà òun yóò mọ̀ pé nǹkan àládà ni tó bá sì mọ̀ pé àwọ̀ rẹ̀ pọ́n rẹ́súrẹ́sú ó sì nípa tó yóò mọ̀ ní yóò mọ̀ kété tó bá ti rẹ̀ lẹ́ẹ̀kẹta àwọn náà ni wípé tó bá ti rí wípé tọ̀ wíwá tí kinní òun wá mọ́tàlá ó ti mọ nǹkan àwọn ọjọ́ tí mọ̀ ó ti kà á pé ó sì ti dá ẹ̀jẹ̀ mọ̀ ó ti wá rí i pé àlùkòsọ̀tò bẹ̀rọ̀ funfun báláwo ti wá wáyé sàwọn ó mọ ìgbà tí nǹkan oṣù wá kò mọ ìgbà tí nǹkan oṣù wá kété tó bá ti rí i ó sì ti mọ̀ pé dèdè ẹ̀jẹ̀ náà ni yóò máa bá a lọ náà ni bẹ̀tìgbà tó bá ti mọ̀ pé nǹkan oṣù òun ti pé èyí tó bá yàtọ̀ síbẹ̀ àwọ̀ ọ̀dà ni ó máa kà á kún tó bá sì ti di pé funfun báláwo ti wá lẹ́yìn nǹkan tó òun kà ní nǹkan oṣù tó sì ti pé tí nǹkan míì bẹ́ẹ̀ tí ò bá mọ iye ọjọ́ tó ń mọ fi ń ṣe nǹkan àládà èyí táwọn onímọ̀ sọ ni pé kó ka tó pọ̀ jù nínú ọjọ́ tó sábà máa wáyé jù nínú ọjọ́ tó bẹ̀rẹ̀ máa fi ń ṣe nǹkan oṣù ní ọjọ́ méje tó bá ti kà á pọ́jọ́ méje ní ti ń bá ń wá lẹ́yìn rẹ̀ kò ní kà á kún yóò máa gbàwẹ̀ lọ yóò sì máa kírun lọ ṣùgbọ́n yóò máa palẹ̀ mọ́ fún àsìkò òórùn kọ̀ọ̀kan yóò sì máa ké Quran tọkọ rẹ̀ ò bá kórìíra rẹ̀ ọkọ rẹ̀ lè ní sáà ní pẹ̀lú rẹ̀ tó bá sì ní nǹkan tó bá sì ṣàdúà àdúà rẹ̀ jẹ́ àti ọgbà ọ̀lẹ́rìndọ̀lọ́ wọ́n lọ́wọ́ àná mọ́sálásí tí wọ́n ti ń kírun tarawih tí wọ́n ń fa àyàgùn àti tí wọ́n ń kírun tí wọ́n ń fa àyàgùn kẹ́nìkan wá sọ pé ibi tí wọ́n ti ń fa àyà kéékèèké o àtẹ̀ǹtì ń ṣeré bíbá yìí istighfafun kò lẹ́tọ̀ọ́ kí o máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀. sàwa àwọn ẹni wọn jẹ́ onísúnà àbí wọn jẹ́ onísúnà ọlọ́run bá subhanahu wa ta'ala òun náà ni ó sẹ̀san iṣẹ́ tá à ń bá ń ṣe kì í ṣàwà láwọn máa júwe rẹ̀ akọ́ńdàdù wa tó wá lọ kíyèsí rẹ̀ pé ǹjẹ́ só lẹ́tọ̀ọ́ ká máa kí odidi alukur'an nínú tarawih kìí ṣe lázìm rárá kò sí nọ́ọ̀sì kan tó sọ wá pé odidi kur'an lè gbọ́dọ̀ máa fi ké ẹ tó bá jẹ́ hamilu kur'an fúnra rẹ̀ ó lè máa lọ ké nínú ilé fúnra rẹ̀ àmọ́ pa máa fi fa ìnira fáwọn èèyàn pàápàá jùlọ nípa kunut kí wọ́n máa pẹ́ lórí kúrúkú máa sunkún kò sí tó burú kí yóò sunkún ta ọṣọ àlìlá ìmọ̀ wálé ìfọlọ́ọ̀bà ìnà kọ́kọ́rọ́ta ẹ̀dùnmọ́ min khashyati Allahi ta'ala tó tu ìbòhọ́rọ̀ mi náà kí yóò dá mi jẹ fọlọ́ọ̀bà ìmọ̀ pa odò iná ni kò sí tó burú mbẹ́ àmọ́ kí yóò máa wá máa máa ṣe tasọ́nùmọ̀án kó máa fi act kí ìpayọ̀ ọlọ́ọ̀bá wa eré òyò máa kó mọ́ náà tí ma kó yá ṣùgbọ́n àwọn èèyàn lórí ìlú tó ń tí wọ́n ń pèpè sínú súnà ni pé nǹkan méjì nìkan àkọ́kọ́ ó dá kí èèyàn pẹ́ lórí ìlú salati tulul qunut irun tó dájú tí yàn kí orí tí yàn bá pẹ́ mbẹ́ àwọn máa dàrí Rasulullah sallallahu alaihi wasallam ó fi kíkírun tàràwí ilẹ̀ níjàmá torí pé kó má fi ara ní àwọn èèyàn torí bá ànábì máa ń pẹ́ nínú ọ̀rọ̀ ẹ máa ń pẹ́ ní rùkú ẹ máa ń pẹ́ ní sùjú ó sì ní khawfan an yufrada alaykum mo páyà pé kí wọ́n á sọ́dọ̀ ọ̀ràn yàn lórí tó kì í sọ̀rọ̀ àfẹ́ nìkan kẹsàn-án pé túláàsì ó máa fi máṣíláṣí à ń fi ìjọsìn ẹlòmíì náà gbéra ni à ń fi mí níta bá kí níjàmá yóò ràn wá lọ́wọ́ láti lè kí àmọ́ ká kí inú ilé wa ká kí ní dákàdákà ìgbẹ̀yìn òru ìgbẹ̀yìn ó náà ní fi ń lọ́lá jù gẹ́gẹ́ bá ń ṣàkóso làánà ti sọ pé kìyàmù léèrè náà nàbì máa kí tẹ́lẹ̀ náà ní máa kí ní tarawih ànábì kí tayọ mọ́kànlá ní tarawih bẹ́ẹ̀ náà kì í ti gidà mọ́kànlá ní kìyàmù léèrè máa onímọ̀ sàlàyé pé nínú fífà sọ̀hábà ìyẹn ní kí tayọ ju bẹ́ẹ̀ lọ kuti wani sahih bukhari pa nabi sallama yaftatihu laylata bi rak'atayn khafifatayn anabi man si do rẹ̀ raka méjì do fuye tá bá fi kuma kala yo de meti ala àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ta sahaba na si lala e eyan lè kí ogún eyan lọ kí mọ́kànlélógún eyan lè kí ọgọ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báwọn onímọ̀ ti sọ èyí tó bá rọ̀ wá lọ́rùn níbẹ̀ àmọ́ èyí tó dáa jù náà ni pé ká ní khushuu' lórí nǹkan tá a fẹ́ àlùmọ́mínú alladhina fi salatihim khashi'un mọ́ndàlá oríire kó máa bá àwọn mọ́mìnì àwọn tó jẹ́ sí pé wọ́n ń bẹ lórí ìrànwọ́ lẹ́ni tó lákòólé kan ọlọ́mà wọ́n sì ti máa ń ṣàlàyé pé àwọn onímọ̀ máa ń sọ pé ìṣòro kan bí máa sọkó lè tẹ̀wá rẹ̀ ní ti ń jẹ́ kòṣó onípọ̀kàn ọwọ́ lẹ̀ mọ́ lọ́mà nígbà tá à ń bẹ lórí ìrùn kíríkírí gara wá sì dúró dédé amẹ́ni tí ń bẹ lórí ìrùn tí nígbà tá à ń fa àyà tó gùn jù tára tí wọ́n ní tí ń kàn sí àwọn ahun kódà nínú haram méjèèjì wọ́n yìí kà ju ìdajì ojú ewé lọ nígbà tí a bá sì kí rákà mélòó tó bá rẹ̀ ló ojú ewé méjì ojú ewé mẹ́ta lórí rákà kan yóò máa kó nira báwọn èèyàn tó kò sí ní tó dáa tó níbi irun àfihàn tá a lákòólé kan ọlọ́run ọba níbẹ̀ pípọ̀ ọ̀run kọ́ lójú ọlọ́run ọba lójú àmọ́ ìṣètò ọlọ́run ọba àti ikhlas tá à ń fi ṣe lórí mutabo ṣẹlá Muhammad sallallahu alaihi wasallam mọ́ṣọ́lọ́run bá dákọ̀ ẹnìkan tí ń bẹ tó jẹ́ nàìjíríà lórí ẹ̀mẹ́jì sẹ́mẹ̀ta tán sọ̀hábà ẹbí fún ọmọrọ̀ tí ń sẹ́mà lórí pé kí ni tẹ́lẹ̀ máa ń ṣe tó fi dára jẹ́mà wọ́n á rí pé kì í máa ṣe kankan méjì pé bí kan máa ń foríjì àwọn èyí sì máa ń mójú kúrò fún wọn tó bá ṣẹ̀ bẹ̀tì tílẹ̀ bá ti bẹ́ẹ̀ máa yóò kàn kí ó ti rí rẹ̀ ó wá bí gómìn rí pé ó kí náà fi àkókò ooru rẹ̀ ẹni ó sì sọ pé rárá òun jẹ́ nǹkan méjì tó ká sì fi tẹ̀lé ìkíláàsù ká sì ṣe mùtábà lórí rẹ̀ ká má ṣẹbọ ká sì má ṣe àdádálẹ̀ wallahu alam kẹ́nì kankan kó má fi ẹ̀sìn ọlọ́run bá ṣàwẹ́wà kó má sọ pé àṣírí rẹ̀ ti ń ṣe ń bì eléyìí kọ́ yàtọ̀ táwọn onímọ̀ sọ pé ìdàdà mọ́mta sọ́dà átá dámọ̀mta sọ́dà tó ọba ti búṣe sí ẹ̀sìn kan ó ti bú ọlọ́run bá tó ní kọ́ máa ṣe ṣe sí ẹ̀sìn náà nù bọ́ ọba búṣe jáàbù o bú ọlọ́run tó ní kó máa ṣe ṣìjà tó bá bú irun gbọ̀n o ti bú ọlọ́run bá tó ní ká máa fi rùn pálẹ̀ tó bá bú ṣòkòtò o ti bú ọlọ́run bá tó ní ká máa fi ṣòkòtò lórílẹ̀ àwọn sàhábà wọn kú jọ nígbà táwọn sàhábà táwọn ànábẹ́ ọlọ́run bá tánábẹ́ ọlọ́run bá ń bọ̀ látòjú ogun wọn wá ń ṣàwàdà àmọ́ nọ́rọ̀ mi tẹ̀ kọ̀rọ̀ ìnà àdáwọn tún tẹ̀ gbígbé àwọn àfáwọ̀ ní kúránì kúl àbílẹ̀ wà yá ti ọ̀rọ̀ sórí kúndùn dàsẹ̀ ìṣẹ́gun ọlọ́ba ni sọ fún ọ pé sọ́nà bàtà mi rà táwọn òṣìṣẹ́ rẹ̀ lẹ́bi sí àwọn àdàbí láti àtẹ́dùrù ẹ má wà wà wí kọ́ kàfártò ẹ ti ṣe kẹfìrí ẹ ti kẹfìrí. tó ìmọ̀ ẹ̀sìn sáwàwà ìmọ̀ fẹ́ni tí ń bá ń ṣẹ̀sìn sáwàdà ìmọ̀ lè yàn lọ ìmáàmù bá dáa wallahu alam n tó dáa jù náà ni pé ya ummul qawma aqra'uhum li kitabillah bó ti ẹni tí ó bá máa kí ó ké jùlọ náà ni ó máa ṣáájú ìjọ amábàbà wọn bẹ láwùjọ kan tó yẹ pé wọn ti ní ìmáàmù àwọn kírun lẹ́yìn rẹ̀ kí náà láyé rẹ̀ ẹ̀lẹ́mọ̀mù tó ha sọ pé nùsọ́lá àkídà tí a lè sọ́nà tọ̀jà máa ó ní nùsọ́lá kọ́lùfà kó lè bàdàn ọ̀fà jìnnì gbogbo èèyàn lálẹ́ kírun lẹ́yìn rẹ̀ ọmọlábí ni àbí kò kí kò kàn kúlù nùsọ́lá sọ́lá tàn olúkálukú ní kírun jíjẹ إنصح صلاتهم فصلاتكم صحيحة بينهم وبلا لا تأتي ولا لا تأتي وإن لم تصح صلاتهم فصلاتكم صحيحة بينهم وبس لا تأتي نوتي لا لا تأتي tí wọ́n ní pé kò sáà sí kò tiẹ̀ àmọ́ bọ́ tún kí pẹ̀lú àkọlé kan tí ó sì farabalẹ̀ kí tí kìlá rẹ̀ sunwọ̀n ó dá akọlọ kí níbẹ̀ kí ni tọ́ka rẹ̀ jùmúrọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣàfihàn ìyàwó máa ń sọ pé látàsí ìfọ̀sọ̀látò làálẹ̀ látàsí ìfọ̀sọ̀látò jàhìl ìhádùrọ̀tì làálẹ̀ ìrun aláìmọ̀ lálàáfíà nígbà tí ẹni tó mọ̀ nǹkan wà bẹ́ẹ̀. àti ẹni fi jẹ mẹ́rin tó náà wáyé pé àfa ẹ̀ máa kí ó ké tù mí lọ wọ́n jẹ́ ó máa kírun ó sì ti kẹ́ni ó kí ìṣá kẹ́ni tọ̀hún kí sàràwí kó lè ṣojú kòkòrò àwọn èèyàn síbi kí wọ́n tó déédéé kọ́kàn wọn lè rajajà síbi tó lọ́wọ́ bá nígbà tí wọ́n bá ń kírun àmọ́ ń kírun ẹnu kan tẹ̀ ń wò kí ẹni tó tóun láti fẹ́ sí nàìjíríà wa gan ìmọ̀mù ìjẹ́ tí kírun tán ọlọ́jà ń lówó lọ́wọ́ ẹlòmíì máa ń fi tàràwí ronú ni yóò máa fi tàràwí ronú pé asálàmù alẹ́kùn asálàmù alẹ́kùn kò máa ń tán sí ó kàn fara ó kàn sí gbogbo ẹ̀ mélòó láti kí ná kò máa yẹ torí pé kìrọ́ àyà náà ò ṣe lójú kòkòrò síbi tọ́lọ́mù kéwú tó ń kírun òòrùn àjàjọ kan rẹ̀ síbi kan tọ́lọ́mù kùránì gangan ni wípé káke kọ́kàn wá sí wárìrì afẹ́lẹ́ àtàdàbàrú nà kọ̀ọ̀kan àmà àdà kúlóbì nà fẹ́lúhà tí wọn ò ní ronú sí kùránì ni àbí kì í ọkàn láti so kọ́ sí ni tó torí bẹ́ẹ̀ ó ní màámù tó máa kí ó ké tí ó yanjú wọ́n sẹ́lẹ̀ Muhammad ọmọ ọdún méje ni ànábì sì fi jẹ́ ìmáàmù lórí àwọn jàmáà rẹ̀ lórí bàbá rẹ̀ àtàwọn gbogbo àwọn fámìlì rẹ̀ àti ìdílé wọn ọmọ kékeré ni ó sì máa kéwké àwọn onímọ̀ sọ pé mọ̀mọ́ yéésì ọmọdé tí ó dàgbà fẹ́ tó lè ṣẹṣẹ ẹsẹ̀ tó máa bá àti ń tábà tó mọ ìdájọ́ tó dìrọ̀ mẹ́sì ó lè ṣáájú kí òun nínú àárín ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ àwọn àfáwà wọ́n ma ti ọma ọmọ kéékèèké síwájú pàápàá jùlọ nínú Ramadan láwọn ọmọ tí wọ́n ti há Quran tí ó máa jójú ọ̀nà àti máa súnmọ́ tọ́ lọ́ọ̀ba àti máa lékún fún ọ nípa títọ́ al tó kò sí tó láti kékeré wọn dàgbà ni fi ń so èyí ẹni tí ó jẹ yóò gbọdọ̀ ìsinmi yà ó mọ̀ tó má àkọ́rọ́ kọ́lọ̀ wà ní. kó sì fi eré ìsinú mìzánù àzànà ti ẹnì kọ̀ọ̀kan wa سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك